ورفعت الفؤاد وأن قوم إلى قول أن أنا متفق عليه أردت هنا يعني تسنين سورة الفوعدان القرآن أبا أقول أن أحدث هو قال أنت وصلي أوصاني قليلي صلى الله عليه وسلم wọ́n ní ọ̀rẹ́ mi ìyẹn ànábi tó lọ wá àmọ́tò làwọn ọmọ gbàdúrà tó wà ní ẹni tí wọ́n fẹ́ jù. ó sọ àsọ́ọ̀lẹ̀ fún mi òbí àsọ́ọ̀lẹ̀ fún mi ni wípé gbèsè àlẹ́ àti ó sọ àsọ́ọ̀lẹ̀ àwọn mẹ́ta fún mi. sùyàmù sàlá àti àjà ó ní kí n máa gba àwọn ẹ̀rọ àwọn ọjọ́ mẹ́ta mẹ́ta nǹkó lè ṣá ní gbogbo oṣù. àwọn ọjọ́ mẹ́ta mẹ́ta yìí òun láti dé nípa àgbẹ̀wá kó làwọn ọ̀sẹ̀ ní àjà òbí àjà àjà òbí àwọn ọjọ́ mẹ́ta tó jẹ́ pé láti gbà yẹn oṣù máa oṣù pamọ́ mọ́lẹ̀ dáadáa nígbà náà. àyà àbí àwọn ọjọ́ tó ti wípé àwọn ọjọ́ yẹn oṣù pamọ́ mọ́lẹ̀ dáadáa nínú ẹ̀yìn ọjọ́ kọkànlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹrìnlá àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn kúrẹ́ pé àyà òmìnira pé ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ ìkẹlẹ ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹrìnlá àwọn tó àwọn tó àyà òbí òun nìyẹn. alẹ́ mi sọ̀rọ̀ wọ́n àwọn àkọsílẹ̀ ó sàtúnlẹ̀ ẹgbẹ́ fún wa àwọn ọba àwọn ọjọ́ mẹ́ta mẹ́ta ní gbogbo oṣooṣù. eléyìí kéèmà lọ́sẹ̀kẹ̀sẹ̀ lọ́sẹ̀ àrà kan ní ìpele kò jẹ́ ẹ̀rọ ọ̀sẹ̀ tó ń lọ́sẹ̀ pàtí àtúntò bá wọn lọ́wọ́ ìfà òbíkì lákàtúntò ẹlẹ́ẹ̀kejì nìyẹn nínú kẹsí àwọn ọ̀rọ̀ àbúrò yẹn ní anẹ́sọ̀n ọ̀rọ̀ àdìgbò fẹ́lá ọ̀sẹ̀ wà ní ọ̀sẹ̀ àtúntò àtàní àná ẹlẹ́ẹ̀kẹta ní pé ó ń fún ọmọ àdìgbò kí n bí ẹ̀ kótó ní pé òun sọ lọ́dẹ bá wọn kọ́ náà wá sí ilé náà tẹ́tẹ́ ẹ̀ bá wọn sí ọ̀pá jì lóhùn ẹ̀yẹ́ lè fi lè ẹ̀yẹ́ lè lọ́wọ́ sí ìlà tí a kọ́ jù lóhùn ẹ̀yẹ́ lè lọ́wọ́ sí ìlà nípa àárẹ̀ ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ sàlàyé dé ilé àti nínú ìdíje àwọn bá ẹ̀yẹ́ lè kókó alákọ̀ọ́kọ́ ni ìmọ̀ pàtàkì ààrẹ ẹ̀yà àgbègbè ààrẹ ọjọ́ mẹ́ta mẹ́ta ló kù ní ẹlẹ́ẹ̀kejì òun ni ìmọ̀ tùhá ìmọ̀ ìyálẹ̀ka àmọ́ iye tí ó kéré sí ìyẹn lọ ìyẹn lè fi méjì lọ ṣùgbọ́n méjì náà ni wọ́n wà ní pé tọ́wọ́ tẹ̀lé wọn lọ́wọ́ òkúra káàdì jù ní wàá ti bẹ̀rẹ̀ àbúrò bákan náà ẹ̀rọ wíṣẹ̀ ètò wọn lọ ilé ìfowó àwọn àbúrò rẹ̀ àti káàdì ìfowó ẹ̀rọ wíṣẹ̀ rẹ̀ sí lọ́kùn máa káàdà fèdè àwọn ọmọdé náà rẹ̀ lẹ́bi ní pípẹ́ yìí ti ìdúró pẹ̀lú mi lé sùn pẹ̀lú fún bàbá wa ní àbájú ti jáde sábàjú wa ti jáde sábàjú wa ti jáde rábà ní ìfọdà tí lọ́kùn ti lọ nìyẹn bó tilẹ̀ ìyẹn náà sọ pé tàbí tó tó wà àbúrò rẹ̀ láti pé kọ́ máa fi tuntun sùn. ìgbàgbọ́ yẹn kọ́kọ́ lọ́kọ́ wọ́n jí lóru àárọ̀ mi tó ti rí tó dínkù yìí wà lórí ní bẹ́ẹ̀ bá ti lóru bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ anábìlà tí ẹ̀ bá ti sá èyẹ ni máa fi wúdí ìwò ẹ̀ lọ́wọ́ àti ẹ̀sọ́ lọ́wọ́ lọ́wọ́ àti ẹ̀sọ́ lọ́wọ́ àti wúdí ìwò eléyìí ni ẹ̀kọ́ tá a lè sọ̀rọ̀ lọ́wọ́ àwọn sílà tó fẹ́ kọ́ wọn kà láti lọ́wọ́ rẹ̀ fún wa láti mọ̀ nípa rẹ̀ tó ń bá tó ń sọ ní àyà rẹ̀ bí ẹlẹ́wí ọ̀rọ̀ tó wà lọ lọ́sẹ̀ àti ọ̀sẹ̀ nìkan lọ lẹ́yìn ìgbà wọn sọ àwọn àwọn àmì ọ̀sẹ̀ wà wọn náà wọ̀ fún àwọn ilé ìtàkùn tó ní àyà rẹ̀ bí lọ́wọ́ náà kàkùtẹ́lẹ̀ láti lọ́wọ́ rẹ̀ láti lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn ètè yẹn máa ń gbà pa wọn náà lè léyìn títẹ yẹn máa ń dolú ìwà lọ́wọ́ lọ́wọ́ àbàlẹ́ abẹ́rẹ́ bàbá lábẹ́ lọ́wọ́ sàkóso àwọn òkun àti agbára àti èmi ìtẹ̀tọ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ lọ́wọ́ ìwà ọ̀ṣun ọlọ́wọ́ àbẹ́rẹ́